Welcome to our channel. Here we talk about both old and new movies to know your reactions. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí YouTube channel wa rèé, a rọ̀ yín kẹ́ subscribe sórí YouTube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àti èyí tó ń bọ̀ lọ́nà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù Kàkàtú. Ta ni òṣèré tẹ́yin nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù Kàkàtú? Jùmọ̀kẹ́ Ọdẹ́tọ́lá, Yẹmí Ẹlẹ́ṣọ̀, Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ fẹ́mi adébáyò jígan bàbá ọjà adéwálé eléso mr macaroni táyọ̀ àmọ̀kàdé ìjẹ̀bù rẹmi sítàbé táómà kí nìdí tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí àti wípé kí ni èròǹgbà yín gan-an lórí fíìmù yìí ẹ ti àtẹ̀ránṣẹ́ yín sábẹ́ fídíò yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wá sórí youtube channel wa rèé a yín kẹ́ subscribe sórí youtube wa lónìí nítorí pé a máa ń sọ̀rọ̀ nípa fíìmù tí a ti wò tẹ́lẹ̀ rí àtèyí tó ń bọ̀ lọ́nà ẹ̀ ṣe bí ẹ ṣe ń tẹ́tí sí wa